الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام لا قسم ولا مضار فالله فالله من ذلك ọ̀pọ̀lọpọ̀ ẹbọ olóorí ọba alámọ̀ta ọba alátìlẹ́yìn tí محمد صلى الله عليه وسلم sallallahu sí àpadà sí máa yára rẹ̀ nínú kan tí ọmọ ìdí ìyẹn máa ń bẹ lọ́wọ́n bá rẹ̀ púpọ̀ òun náà ní pé kọ́lọ́n kọ́ máa di kéèyàn orí padà sí aburú kí là ń pè bẹ́ẹ̀ àpadà sí aburú òun ni tí ẹ̀dá bá ní tẹ́lẹ̀ tọ́lọ́wọ́n bá wá gbà lọ́wọ́ rẹ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dojú wa pọ̀ ṣùgbọ́n tó ṣe pé àyẹ̀yẹ̀ ronú sí ọlọ́run bá sọ fún wa pé أعوذ بالله من الشيطان الرجيم اللهم بارك وآتاكم من كل ما سألتموه أن تعدوا نعمة الله لا تحصوها اللهم بارك لك يوا ó ní pé gbogbo nǹkan tí ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ bèèrè lọ́wọ́ èmi ọlọ́run gbogbo ẹ̀ ni mo fún yín pátá gbogbo ohun tẹ́ bèèrè lọ́dọ̀ àwọn ọlọ́run bala fún yín o tọ́lá ìfẹ́ bá fẹ́ máa ka ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ni ẹ̀ nílé kàátá nínú àpadà sí aburú òun ni kọ́lọ́run bó ọmọ fún yẹn ìyàwó fún ṣùgbọ́n tọ́lá fẹ́ ṣe àpadà sí gbogbo ẹ̀ lọ́wọ́ yẹn nínú àpadà sí òun náà ni kéèyàn ti lọ́kọ tẹ́lẹ̀ kọ́ òun náà ní kọ́lọ́run bó ti fún yẹn lójú tẹ́lẹ̀ kọ́mọ́ fún yẹn lójúmọ́ nínú àpadà sí agbóró òun náà ní kọ́lọ́run bó ti fún yẹn ní láàkáyè kéèyàn jẹun tí ò ní láàkáyè má ọlọ́run bá ní pé wà á sáàkó mi kó lè má sa àjọmọ́ gbogbo nǹkan tẹ́ béèrè nínú ìlàwọ́ ọlọ́run bá fún yóò wà ní ìtẹ̀wọ̀n ju ní ìlọ tẹ́ ẹ bá ń ka iye ìdẹ̀ra èyí ọlọ́run ọba ta ti fún yín láàtò sọ̀rọ̀ ẹ̀ lè kàátá ọ̀pọ̀lọpọ̀ orí lọ́lọ́run bá ṣe fún wa ọ̀làkí náà sáwọn mẹ́sì láyà àdàmọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iná ni wọn bẹ́ẹ̀ ọ̀làkí náà sáwọn mẹ́sì láyà ṣòro ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ̀ pẹ́ jú lọ́dọ̀ ọlọ́run àwọn olùmọ̀ wọ́n máa ń fún wa ní àwọn àpèjúwe tó ṣe pọ́pọ̀ gan-an nínú àwọn àpèjúwe tí wọ́n bá fẹ́ràn ọ̀pọ̀lọ́wọ́n bá sáà ní yẹn ìwọ́ mọ́sálásí làwọ́ mọ́sálásí tí wọ́n bá fẹ́ mọ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá tó ṣe fún yẹn inú ilé tẹ́nì kọ̀ọ̀kan ti jáde sínú ìtìjú dọ́hùn tàbí kéyìn òfin nǹkan léjú sọ́hùn bóyá fìlà tó yẹn lémi tàbí inú aṣọ kéèyàn wọ̀ kéèyàn fi léjú kéèyàn má rí kéèyàn má rí kéèyàn fi wọnú yàrá rẹ̀ kéèyàn wo ìdààmú èyí yẹn inú ilé pé bá a ti máa ń wọ̀ tí máa ń já rọrùn tẹ́lẹ̀ táì kí ẹ rí o ìwọ̀n ọba bí òsì jìnnà tí mọ́sálásí kéèyàn tijú kéèyàn tó padà sínú ilé èyí ó lè mọ ọgbẹ́ ojú pé ha alihamudulilayi ọlọ́run máa sọ orun fún mi o nínú oore èyí tó ti pé kéèyàn mọ ọgbẹ́ ojú òun náà ni kéèyàn di ọrùn ọwọ́ èèyàn yálà tọ̀tún ni àbí àsìkò ìgbà títẹ́ bá ti kàn án kí èèyàn má lò èèyàn mọ̀ pé ọlọ́run bá máa so orí fún yẹn o lápèjú èèyàn lọ sí ìgbọ̀nsẹ̀ ó di pé èèyàn fẹ́ sáábà kéèyàn ó ṣe ní ṣe lórí ẹ̀mí pé kọ̀sápọ̀ ó sì ń bẹ̀ mọ́ bó la ṣe fẹ́ sáábà gan náà ìdààmú ọ̀gá yẹn kó pọ̀ ó tó di pé èèyàn ó yí ìsáábà sáábà ìsáábà yóò sì ní jọ rárá bó ti ń lọ wọn tọ́ba yẹn tó bọ́ yọ́wọ́ ọ̀tún lé yẹn jù kéèyàn ó wò pé bóyá àsìkò oúnjẹ tó mo fẹ́ jẹun bóòwò ti fẹ́ jẹ́ ọwọ́ sì ló kùn téèyàn lò tọ́wọ́n bá gba méjèèjì gan kọ́ bóò láti máa jẹun wọn ewúrẹ́ ti ń jẹun gẹ́lẹ́ bẹ́ẹ̀ lèèyàn sì máa jẹ ìyẹn ní kó kú kéèyàn tẹnu bọ̀ ìyẹn wá rí pé ọlọ́run bá tó sọ pé wà á sáko ní kó lè máa sa àjọmọ́ gbogbo gẹ́gẹ́ béèrè lọ́dọ̀ àwọn ọlọ́run bá lámà sí fún yìí tẹ́ bá ń ka ìjẹ̀rà àwọn ọlọ́run ẹ̀ kà á tán o gbogbo bá a ti ń sọ̀rọ̀ yìí etí la nílà fi ń gbọ́ bá ń sọ ọ́ ẹlòmíì gbẹ́yọ́kẹ̀ yà sílẹ̀ látara ìkọ̀ mọ́ wọn àwọn ọkẹ̀ rí pàṣẹ afẹ́ ìyanu kí ni wọ́n ń wí kọ̀ gbọ́ tí wọ́n bá fẹ́ mọ àwọn tọ́lọ́run bá ti gún àdéhùn bẹ́ẹ̀ fún mo yìí fẹ́ jáde lọ ọ̀dọ̀ rẹ mo yìí fẹ́ jáde lọ ọ̀dọ̀ ara tó wọ́n mọ̀ pé wọ́n bá jáde lọ gbogbo wọn bá ń sọ bí wọ́n bá wọn gan àwọn onímọ̀ kankan wà á ta kó mi kó jẹ máa ta ẹjọ́ ọlọ́run bá ní tó gbogbo nǹkan tẹ́ béèrè làwọn ọlọ́run bá fún yín wà níjà ń dùn ní mọ́tọ́lọ́ látò so ha tẹ́ ẹ bá ń ka ìdẹ̀ra èyí tí àwọn ọlọ́run bá jogún fún yín ẹ̀ lè kà á sá ẹ tẹ́ kà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ là ń sọ yìí lọ́lọ́run ní a máa rí sọ yìí tọ́nà bá bá gba ọ̀rọ̀ lẹ́nu èèyàn kódà wọ́n fẹ́ pé àti sọ le lásán ìyẹn sì ń sọ ṣùgbọ́n ti sọ le ẹwà wọn tí wọ́n máa ń ká lòdò nígbà tí wọ́n bá rí nǹkan ìbínú tí wọ́n ní kí wọ́n wá rojọ́ tínú sì bí wọn lákòókò gbà náà ẹwọ bí dààmú sì bá wọn mọ lọ́kàn náà àwọn ọ̀rẹ́ tó ṣe pé òun àti àbúrò rẹ̀ jọ jà ń dọ̀kà àbúrò rẹ̀ wá fi sí ẹ̀yẹ àbúrò rẹ̀ tọ́ gidi ká ìyá wa bá wọn bẹ̀ ọwá ní káwọn méjèèjì wá rojọ́ àbúrò lọ́kọ́kọ́ rojọ́ gbogbo irọ́ tí yẹn máa ń pa iná ìlọ́pàá mẹ́gbọ́n rẹ̀ kan jọ ìfàwé ìjọ́yàwó ẹ̀gbọ́n rojọ́ inú ìbànújẹ́ lọ́wà inú ń bí èmi lọ lọ fóònù nípa ọ̀rọ̀ fún mi tó tó báyìí ọ̀rọ̀ tí ọ̀fẹ́ máa sọ ní ṣẹ̀ṣẹ̀ ń mara rẹ̀ kó tó kọ́ òkú jáde èyí ó bomi dé lójú kan lọ àwọn àwọn làwa ń sọ̀rọ̀ yìí tọ́lọ́ bá ní kọ́wọ́ máa jáde ó dùn bọ́ létí kò nira fún wa láti rí sọ wà ń tẹ̀wọ́n tó ní ìmọ̀tàn lọ́ọ́ látòsó ha ọlọ́run bá ní pé tá a bá ń ka ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ta pé fún yín ẹ̀ẹ̀dẹ̀ káàtá àbílẹ̀ ra oúnjẹ tá à ń jẹ gan tá à ń rí jẹ gan ni tó ti pé ọlọ́run bá ní wọ́n máa já rọrùn ọwọ́ pa gbóúnjẹ sẹ́nu à ń jẹ lájẹkúnlẹ́ kó tó di parámì àbí tó ti pé bóyá ààrin jẹ tó ń fà òkú ti fà tó ti rí fà ẹni ọlọ́run bá jogún àdẹ́wò bẹ́ẹ̀ fún òun mọ̀ pé nǹkan tó lé ní ọ̀kẹ́ náà alásùmọ́ nìkan ọmọ ọdún márùn-ún ilẹ̀ ilé tí ń jóná látorí ọ́fṣẹ́ ló fi tẹ́ àmọ́ ló fi lélẹ̀ látọmọ ọdún márùn-ún ẹni táwọn wí ó ti dàgbà ní ìsìn yóò bá wá jẹun yóò bo oúnjẹ jẹ kúnná wa bá a nípa pípé oúnjẹ yóò ṣe lọ àfi kó fọwọ́ gbé àgbọ̀n sókè báwa bá bú sẹ́nu báyìí okùn kéde ó kéde òun tóbi tó a jẹ àrùn jẹ ọlọ́run bá ní pé wà ní tẹ̀hún dó ní ìmọ̀tọ̀lọ́ ìdáàtò sóhà kẹbálẹ́ máa ka ìbẹ̀rẹ̀ àpèké kí ni ọlọ́run bá ṣe fún yín ẹ̀ máa lè káàtà àbí bá ti dáyé yìí níwọ̀n bá la fẹ́ sọ ni tó ti fa kiri náà wọn tàjọ jẹgbẹ́ bóyá jọ ká primary school ni tàbájọ ká secondary school tó ti parí mú wọn tára wọn ọ̀dá pé mọ́ lónìí bàbá rí mọ́ wọn kí láàkáyé rẹ̀ ti yẹ lónìí tó ti bá máa wò ó pé áà ah, lágbájá sì ní lọ ni o torí ìròsì àpè mọ́ òun ní ti máa ń là wá ń gbà wá ń kíláàsì o àkásì tó ní ní lọ ni o aláhàkùwà ṣé kí bọ́lá ọmọ ṣe kọ́ kúlé ó lè sẹ́ni ayé rẹ̀ nu ṣùgbọ́n lọ́wọ́ bá ní káwọn máa lò sẹ́ni ìtura bá ṣe ń lóyè àwọn olùmọ̀ ní pé gbogbo ìgbà tí mùsùlùmí bá ti ń bẹ lọ́hùn ti ń bẹ lọ́hùn àdúrà tá a máa ń bẹ̀ yẹn tó bá ti so papọ̀ tá a bá ti ṣàdúrà tán àwọn màláìkà máa gbé lókè sánmà yọ pàdé àlìbàdà àdẹ́wò wọ́n jọ pàdé ara wọn àdẹ́wò tí ọlọ́run bá jogún fún wa ń bọ̀ wá látòkè sánmà àdúrà tá a ṣe òun gbókè sánmà lọ. yẹ̀ntẹ́kì yẹ̀ntẹ́kì yẹ̀ntẹ́kìyà àwọn méjèèjì ọ̀ pàdé ara wọn wọ́n máa wọ̀ ọ̀yá àjàkadì ẹni ọba borí ara wọn iná ẹ̀ ni yóò bọ̀ iná ẹ̀ ni ọ̀sẹ̀ ẹni tó bá ṣe bóyá bá kọ́ ẹni tí sàdúrà rẹ bá lọ́bẹ̀ ọmọ ọmọ sọ́lá rẹ sọ́lá ó ti ṣe wá lójú kò pé ká jẹ́ àjùmọ̀lẹ̀ ṣíyẹ́nà ti dùn à ẹni tí wọ́n máa tẹpẹlẹ má dùn àtúnṣe ìtẹpẹlẹ má dùn àtúnṣe yìí tájú àyẹ̀ bá látara ẹ̀sẹ̀ èyí tí ẹrú sẹlọ́ọ̀n tájú ń bọ̀ látòkè ṣùgbọ́n látara àdó àtàṣe wọ́n pàdé ara wọn tájú àbá borí rẹ̀ irú àdéhùn yóò fò wá o ṣùgbọ́n tó bá yẹ tó bọ́yọ́ bá borí àdó àdéhùn yẹn wà bá wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn olùmọ̀ wọ́n ní pé kéèfà ló fọ́ bí kò bá ilẹ̀ ìrìnà láwọn lè bọ́ọ̀lù àti ẹsẹ̀ yàtọ̀ láàrin ohun tá ń pè ní àdánwò àti ni ohun tí máa ń ṣẹlẹ̀ sí kèfèrí àti bìdánidẹ́ ń kàtìlẹ̀bà látara ẹ̀sẹ̀ èyí tó yẹ kọ́sẹ̀ lọ́hùn àlìbàlà yóò ṣẹlẹ̀ sí látara ẹ̀sẹ̀ tí kọ́sẹ̀ lọ́hùn ṣùgbọ́n àlìbẹ̀bẹ̀tìlá wọn tá à ń pè ní mímíwò wọn ní ìṣẹ̀lẹ̀ sí kékeré o àyàfà àwọn díẹ̀ nínú wọn olùgbàgbọ́ òdodo lòun máa ń ṣẹlẹ̀ sí tó ṣe pé báyìí ló kó sin lọ́wọ́n ọba tó ọlọ́run bó mi ìgbàgbọ́ ẹ̀wò pé sí lóòótọ́ lóòótọ́ onígbàgbọ́ sí mi àbò onígbàgbọ́ sí mi ọlọ́run bọ́ wa mí wò yóò gbé àdéhùn ńlá fún un tó ìgbé àdéhùn yìí wá nì tọ́ba bá olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo sáré lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run mo dé làmìdí àwọn àdéhùn yìí pẹ̀lú àwọn pípẹ́ fún sọ́dọ̀ ọlọ́run láàwẹ̀ yóò máa gbà á ní ti sọ́dá pọ̀ páńpẹ́ ní sàárà yóò máa ṣe yàtọ̀ sí pé wọ́n dáa fún ìta báláwùjọ tí wọ́n ń bí pé lọ́ọ́ sí sàárà ṣúgà lọ́ọ́ sí sàárà ayọ̀ ọ̀sẹ̀ sàárà ta gbogbo àwọn eléyìí yorùbá ni máa ń da ọkọ̀ àwọn táwọn pé sàárà nínú ẹ̀mí tó máa ń wá wọ́n ló sì sáì dì fọ́ra rẹ̀ kí á lè ṣe nǹkan báyìí sàárà ta bá sì ọlọ́run bá máa fi ń gbé àtẹ́wò máa fi ń gbé táwọn ní àmì máa fi ń gbé kó fún yẹn àwọn olùmọ̀ ní pé lára díẹ̀ nínú yàtọ̀ sí ilẹ̀ nínú àlùfàlà wọlé òun náà ni wọ́n ní pé méjèèjì ó so papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n yóò máa yàtọ̀ níbi ìbá yẹn ìpé alìbàlá wọ́n ti bì máa nẹ́lẹ̀ tílà ọ̀lẹ̀tílà bì máa nẹ́lẹ̀ bàlá ṣùgbọ́n àwọn méjèèjì ń bá ń pè ní àdánwò òun náà ní àmì òwò ń bá ń pè ní àmì òwò òun náà làdánwò ṣùgbọ́n yóò máa yàtọ̀ látara ìta sọ̀yìn nípa pé kì í ti fẹ́sẹ̀ sí yẹn tẹ lọ́hùn lọ́wọ́n bàbá ló fẹ́ sí yẹn wò kì ṣẹ̀fẹ̀ kì ṣe bọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n lọ́wọ́n bó gbé wá pé àǹtàmù ní àǹtàmù ní ìjólúgbàgbọ́ òdodo ní ọ́ àmìlà àbí rárá àmì ìwòyàn wà wà tọ́nà bọ́ fi nìyẹn o ibi tí yorùbá ti máa ń jẹ́ nìkan bí pé máa fi fúyẹ́ nì tó sì tó sábì wò bá jẹ́ sólúgbàgbọ́ òdodo ohun tí bá ń jáde lẹ́nu rẹ̀ lákòókò báyìí làwọn màláìkò yìí làwọn kò lọ gẹ́gẹ́ bí fáyì lọ́dọ̀ ọlọ́run ti àádà abdò ẹrú sìn rẹ̀ yóò oní wò ní ti ń sọ ní ti ń sọ ní lójú ó jẹ́ pé náà àdéṣe kan a Muhammad ala alaihi wasallam ó ní pé tọ́nà bàbá gba ojú ọmọ ànábì Ádámà ọlọ́run bọ́ wá ń ran màláìkà sí ẹ̀lọ́ ọgbọ́n ti ń sọ nígbà tó bá wọn màláìkà bá wá dé ẹ̀wú yọ máa sọ pé ọlọ́run bá ló gbé ìwá fún mi kọ́lọ́n kó fi pẹ̀sẹ̀ ní rẹ̀ àwọn ò ọ̀rọ̀ ilẹ̀ ọlọ́run lọ sí sọ ọlọ́run bọ́ sọ pé a ah, ẹrú nínú òun ìdílé mọ́ mi òun òótọ́ tó báyìí ẹgbẹ́ àǹfààní jẹ́ náà bá fi jà rọ̀ fún ṣùgbọ́n tàbá ń fi yóò bá lónìí pé tọ́lọ́run bá gbojú lọ́wọ́ èèyàn tá a bá kó yóò bá ọgọ́rùn-ún jọ ìjà a lè rí nàìjíríà a lè rí márùn-ún nínú hundred tí ó sọ pé eléyìí ò látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá ninety five ninety six ninety seven ninety eight ninety nine kódà ninety nine point five ní tí wọ́n máa sọ náà ni pé ayé ló ṣe o kájẹ́ nìkan pé pé ká mọ ohun tá à ń pè ní àdánwò àti àmì tó a lọ látara pé ọlọ́run má àpadà sí aburú ṣùgbọ́n ohun tá ń pè ní àpadà sí aburú àdánwò ni o àmì sì ní pẹ̀lú ọ̀kan náà tó jẹ́ àwọn àfáà wa láwùjọ ta wà ilẹ̀ Yorùbá ọ̀kan náà kọ bí wọ́n ṣaláìsí nígbà pẹ̀lú pẹ̀lú tó wá kú lẹ́yìn ṣaláìsí ọ̀kan náà tó jẹ́ bàbá tí wọ́n wá sọ ìtàn fún wọn pé kí ló fẹ́ máa pọ́ lẹ́kùn kò nídìí kó sunkún torí pé àdéhùn ńlá bàbá ìwà bẹ̀rẹ̀ sí sọ àmì òwò táwọn yìí bàbá táwọn yìí ó ní ìyàwó méjì ó sì bímọ mẹ́tàlá láàrin ọdún kan sọdún méjì ọlọ́run bá ti gba gbogbo wọn pátápátá ìyàwó méjì ọmọ mẹ́tàlá ọ̀sẹ̀kùn kẹkàn òun sì ń dàdá ní mọ́sálásí òun yóò pè wọn mọ́sálásí ọwọ́ á di pé àmì òwò yìí lágbára débi pé bàbá ìgbìmọ̀ lè wá mọ́sálásí mọ́ àwọn ará mọ́sálásí ní ọ̀kẹ́ èlé ọwọ́ mọ́gá látara káwọn ní àwọn òkè yìí wá lòun káwọn náà máa rí lọ́dọ̀ rẹ̀ ilé páànù ní bàbá yìí gbé kò lè wọ mọ́sálásí mọ́ látara àdéhùn láàrin ọdún kàtí méjì látara ní ọlọ́run àwọn kan wá padà rò ó pé ẹ wá fún lọ́mọ pé nífi tó tẹ̀ máa bá lọ́ta tó máa bá dáná tó fi ṣe ìyàwó wọn wá padà fún lọ́mọ kékeré lọ́mọ ọmọ rẹ̀ ń wá padà gbéyàwó òfin yẹn lọ́wọ́ padà bímọ méjì ọmọ méjì yẹn àwọn ọmọ méjì tí ń wí yìí ẹnìkan náà jọ ẹnìkan padà ti kú nù wọn tó ti dúpẹ́ ní ẹni yẹn táwọn náà di bàbá àwọn méjèèjì di bàbá o ọkùnrin làwọn méjèèjì tó ìtọ́ni tó kú nù wọn tí ń wé yìí nípa omi tó pín wọn àjọ ṣàtúnṣe rẹ̀ ni ṣùgbọ́n bàbá ti ti bàbá ti lè kí èkó ní ṣùgbọ́n gbàlagbà ó ti kágbá bàbá táwọn àwọn yìí ó gbọ́ ọmọ tó wá jẹ́rìí lára bàbá táwọn yìí àánú ọlọ́run bá pọ̀ kọ́dẹ̀ yẹn tó di pòfẹ́sọ̀ bẹ́nu àwọn tó ti di ọmọ àjẹjẹba tó ti di wọn ti gbójú tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ìbẹ̀nu wọn bàbá yẹn wọn ṣe wá sí pé ẹni tó jẹ́ àfa àti mọ wọn gbà pé iná ń pa ọ lẹ́kùn wo àdéhùn ìwà lòun ló ti tẹ̀lẹ̀ sí bàbá bàbá rẹ̀ òun láti tẹ̀lẹ̀ sí wọn níbi tó ń sùn ọlọ́run gbọmọ kan náà gbọmọ kan náà ọmọ rẹ̀ máa bẹ́ẹ̀ lóun kọ́lọ́n bọ́mọ́ bọ́ tọ́jú àwọn yòókù so tó ti jẹ́ pé nínú ọlọ́run bá ń bẹ̀ ọ́ dákun ọ̀padà sí ojú dákun má jẹ́ àárẹ̀ o dákun má jẹ́ àárẹ̀ o gbogbo àmì wò gbogbo àdánwò èyí tọ́lọ́run bá ti ń kẹwà ọlọ́run dákun gbígbàgbọ́ wa máa borí ọ dákun má jẹ́ borí ìgbàgbọ́ wa ọ̀làlá haúlá ولا قوة إلا أقول قولي هذا أستغفر الله لي ولكم وسائر كل ذنب إنه الغفور الرحيم Gracias.